ونستعينه ونستغفره ونعوذ بالله الله وحده لا شريك له يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته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 sallallahu alayhi wa sallam ìkẹ́yìn ọlọ́run bá fún àti àwọn sàbí àti gbogbo àwọn atáàbìkì wá pọ̀tù wọn títí ọjọ́ ẹ̀sán àmín. Síwájú wà láyé ọ̀rọ̀ olú ẹ̀ ara owó tààlà. Bábọ̀ ọ̀nà Súrátù Yúnus. القرآن يوليك وآية سمسنا بذلك العرب صلى الله عليه وسلم واتل عليهم نبع نوح إذ قال لقومه إذ قال لقومه إيه يا قوم إن كان كبر عليكم فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمّا ثم قضوا إلي ولا تنظرون ọlọ́run ní wa nábì wọ́n fi wà léyìí àwọn kèfèrí mọ́kà tí wọn ò gba tí ọlọ́run ọba yìí wa ayé wá àrí ìyàbọ̀ ìkìlọ̀ tí mo ṣe pé wà tí mo ti fún yín ìhàyà ti là pẹ̀lú àwọn àmì lọ́wọ́ bá aláàbọ̀ ìtawọ̀kẹ́lì ẹ̀yà lọ́mọ pé ọlọ́run lè mi bá dúró ajúmíọ̀rú amúrọ̀kùn ẹ̀yà pinnu tẹ́ bá ní ṣe iṣẹ́ ọlọ́run ọba tẹ́lẹ̀ jẹ́ ìlú mẹ́mọ̀ jẹ́ wọ́n ní fàájì mi ò amọ̀rọ̀ fún ayé á sì mú àlá amúrí sàmàlú rẹ̀ wú bí ẹ̀ńtẹ́ bá fẹ́ ṣe fún mi ẹ̀yà pinnu rẹ̀. èmi ò ní yé máa jẹ́ mi ò ní yé máa jẹ́ yíyìn iṣẹ́ ọba tí mò ń jẹ́ fún fàájì mi ò amọ̀rọ̀ fún wọ̀ṣúrọ̀ ká àfọ́ ẹ̀yà apanupọ̀ lórí iṣẹ́ bá fẹ́ ṣe àbí lórí àwọn nǹkan tẹ́ ẹ fi ń ṣẹbọ sọ́lọ́run ọba ẹlẹ́dàá ẹ kóra yín jọ lórí ẹ̀ thumma la yakun amrukum alaykum ghumman lẹ́yìn ìgbà náà ọ̀rọ̀ yín kò ní sápamọ́ fún yín àfáàní masuran bá àzìrúhu wàjáhìrú níbìyí gbogbo àwọn ìpèsèpèrò láàrin ara yín àtàwọn òòtà bẹ́ẹ̀ sì lẹ́yìn ọlọ́run ọba ìyẹn mọ̀ tó pamọ́ o. ẹjọ́ tó hàn sí ni tó máa kudú ìlàyà ẹ̀ǹtẹ́ bá wá fẹ́ ṣe fún mi ẹ̀ ṣe fún mi lẹ́yìn ìgbà náà ẹ̀yìn amdu máa amlu fíìmà àrọ́tùmọ́ọ̀mù. Iṣẹ́ bá fẹ́ fi mí ṣe ẹwà fi mí ṣe gbà náà. Wàlá tó fèrò ẹ má dán mi lára. Ìyẹn ni pé jẹ́ tí mo jẹ́ fún yín tí mo dúpẹ́ ọlọ́run bá fún yìí. Mi ò níyẹ̀, mi ò ní tò. Mi ò níyẹ̀, mi ò ní lẹ́ni tí ó máa jẹ́ mi. Kódà ká ẹ lọ kó ṣe fẹ́rù lórí àtiṣe tó bá wù yín fún mi ìyẹn ni pé kẹ́mi ni ó bọ́ lórí iṣẹ́ yìí tí mo jẹ́ fọ́nà ọba yìí kò tu kankan lára mi ẹ lọ kúrá yín jọ kẹ́ ẹ lọ pa àwọn sáyín jọ ọlọ́ni pé ànábìnú èdè ń sọ fáwọn èèyàn rẹ̀ nìyẹn wípé tó ń bọ̀ kojú ìlàyà tí tó bá wí ní kẹwàá ṣe kú mi wàlá tó ń rúùn ẹ má lọ mi lára ayé wọ wàlá tún lè lú ní fàáìní láti mọ̀bà ní àbíkù lórí ọ̀rọ̀ yóò màmí ní òbí kíta pa yín. ọ̀rọ̀ yìí sọ́nà bá sọ fún anábì sallallahu alaihi wasallam tó ní kó sọ fáwọn kìsìrí mọ́kà tí ó máa jẹ́ ọ̀rọ̀ fún gbogbo kìsìrí ayé ní ògbàṣẹ́ anábì sallallahu alaihi wasallam. kì í ṣe pé wọn ò gba sí arábì nìkan wọn tó ń pèsè pèrò. bóun ni sẹ́tà nàbì mú wá bóun ni òsì ní jẹ́ òsì ní jẹ́ jíjẹ fáwọn èèyàn. ó ní wàlá tún rírun ẹ má lọ mi lára èmi ò ní yẹ mi ò ní gbò lẹ́ni tí ó máa jíṣẹ́ ìfún yín fẹ́mi ó fi kú lọ́kàn mi lẹ́nu mi ọlọ́run ní fàáyín táwọn lẹ́yìtù tẹ́ ẹ bá wáyé yín padà àfáàní ansẹt kì í kúrò níbi ìkìlọ̀ tí mò ń ṣe fún yìí fama sàátù kúmbin ajr mi ò tọrọ owó ìyà kankan lọ́wọ́ yẹ o àfáàní ajirin bimana sawabin alayhi fatawallahu bisababihi èkú ṣe pé mo fẹ́ gbowó lọ́wọ́ yín pé kò ń jíṣẹ́ ọlọ́run bá fún yín tẹ́ bá yẹ̀yìn padà orí ara yín lẹ sí ẹ yẹ̀yìn padà lẹ́yìn tó takora rẹ̀ ni ọlọ́ni in ajiriya illa ala Allah ẹ̀sán mi ọlọ́run ọba ní òsàn mi lẹ́sàn torí ẹ̀wọ́ ẹni máa ń jíṣẹ́ ọlọ́run ọba gbọ́dọ̀ mọ̀ fún ọlọ́run ní òsàn lẹ́sàn ìyẹn ló fi jẹ́ pé ìbú àwọn èèyàn àbí ẹ̀yìn wọn kò gbọ́dọ̀ wọ́n mọ̀ torí ipáwọn èèyàn gba iṣẹ́ tó ń jẹ́ yóò wá máa múra sí i torí ipáwọn èèyàn wá gbà á yóò wá ní pé tọ̀ mí ò jẹ́ ní pé ìtọ́jọ́ ọlọ́run bá mọ́ ara ẹ rí i pé àrẹ́bí náà sọ fún wa wípé ìtẹ́ ẹ̀rí ẹ lọ sí ẹ lọ kù sí pèrò ẹ lọ kúra yín jọ mi ò ní yẹ mi ò ní gbò lẹ́ni tí ó mọ júwe yín síbi tọ́lọ́run bá ní kí júwe yín sí ọlọ́run ní mi ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà wà umirtu an akuna minal muslimin àti pa mí láti kí n máa jẹ́ kan nínú àwọn olùgbàgbọ́ òdodo nínú àyà yìí bákan náà olùwẹ́dà wa subhanahu wa ta'ala ó ń fún ànábì sallallahu alaihi wa sallam lákẹ́ nípa iṣẹ́ tọ́lọ̀ bá ràn àti pé àìgbàgbọ́ àwọn kèfèrí lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ sí ọlọ́run ọba yìí kò gbọ́dọ̀ túnú kankan lára rẹ̀ nígbò jẹ́ pé kìí ṣe gbígbà àwọn yẹn ni ẹni tá à ń ṣe wáàsí fún kìí ṣe gbígbà rẹ̀ lẹ́ni tí ń ṣe wáàsí fún gbà ládáwájú ọlọ́run bóyá àwọn èèyàn wá gba ọ̀rọ̀ sí ọ lẹ́nu ní àbí wọn ò tiẹ̀ gbọ́ sí ọ lẹ́nu ládàá rẹ ti dúró gbárí níwájú ọlọ́run ọba ládàá rẹ ti dúró tí ò dínkù níwájú rẹ̀ subhanahu wa ta'ala kọlọ́mọ̀bẹ̀lá subhanahu wa ta'ala kí kó jogún àgbọ́yọ̀ rẹ̀ fún wa ọlọ́run ní máa sọ fún wa wípé rọ̀bíntù an àkúnà mílẹ̀lì mùsùlùmí nítorí wọn bá pè mí láti ẹni kí n jẹ́ kan náà àwọn olùgbàgbọ́ òdodo àwọn olùgbàgbà fọlọ́wọn ọba ẹni tá à ń pè mùsùlùmí ọ̀nà lẹni tí ó rẹra rẹ̀ ńlẹ̀ fòfin ọlọ́wọn ọba olùjókòájú sẹ́ẹ̀lẹ̀ fáwọn òfin ọdún ẹlẹ́dàá wa subhanahu wa ta'ala máa ṣe ọlọ́wọn ọba yóò mójútó bá ṣe ọlọ́run ọba yóò jìnà tẹfẹ́tẹfẹ́ sí ọlọ́ni fàkàdàbòhù ọlọ́ni ṣùgbọ́n gbogbo ariwo tálẹ́bí ló sọ yìí wọ́n pè nírọ̀ ọlọ́ni fanajjaynahu wa man ma'ahu fil fulk ṣùgbọ́n ọlọ́run ọba la òun àtàwọn tó gbàgbọ́ pẹ̀lú rẹ̀ nínú ọkọ̀ ojú omi ilé ìtúkàn ọlọ́ni waja'annahum khala'ifa ànábì inú àtàwọn tó tẹ̀lé yìí àwọn la fi fà lórí lórí ilẹ̀ torí ẹ̀dá mọ̀nìyàn ò bá ti parẹ́ tán bá àwọn díẹ̀ tó tẹ̀ lánàbì inú yìí àwọn ni wọ́n ṣẹ́kù lórí ilẹ̀ tí wọ́n sì ń pàpà bímọ lọ sí ọmọ ẹ̀dẹ́ èèyàn ìṣẹ̀lẹ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn tó ti tẹ̀síwájú ọlọ́run bá fàṣìkò tó fà ó fi pa gbogbo ẹ̀ tí ń bẹ láyé ń kèfèrí rẹ́ tó ṣẹ́kù àwọn tó jẹ́ mùsùlùmí nìkan nínú ìta wọn ní gbogbo wọn ò jọgọ́rùn lọ gbogbo wọn ò jọgọ́rùn lọ ọlọ́run bá pa lẹ́bí inú láṣẹ kó kó àwọn ẹranko ìbejì méjì méjì akọ àtabo akọ àtabo ẹran kọ̀ọ̀kan méjì méjì ni wọ́n jọ gun ọkọ̀ yìí àwọn náà ni wọ́n sì papà tí wọ́n bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú nínú ẹ̀dá ńlẹ̀ ayé ọlọ́run ẹ̀dà subhanahu wa ta'ala ó ní fa'in tawallaytum wá sọ fún wa pé tẹ́ ẹ bá yẹ ìpadà fama sa'atukum min ajr mi ò tọrọ ẹ̀san lọ́dọ̀ yín in ajriya illa ala Allah ọ̀dọ̀ ọlọ́run balẹ̀ san mi wá wa umirtu an akuna minal muslimin ìtọ́nà wá sì pàmí láti ẹni kí n jẹ́ kan náà ìgbàgbọ́ ọlọ́run dé fakaddabu àwọn kèfèrí wọ́n pè é nírọ́ fanajjaynahu wa man ma'ahu fil fulk Allah ànábì Nuh àtàwọn tó wà pẹ̀lú ẹ̀ nínú ọkọ̀ ojú omi àfáàní alfulku as-safina waja'alnahum khala'ifa àwọn aláṣẹ́kù lórí ilẹ̀ ay man ma'ahu fil ardi ay mustakhlifina fiha ay àtàwọn tó kù pẹ̀lú ẹ̀ àwọn ni wọ́n sẹ́kù lórí ilẹ̀ tí wọ́n ń ilé ayé lọ àwọn ní ẹ̀dà lórí ilẹ̀ ọlọ́ni wa gọ̀rọ́fìnà lẹ́dínà kẹsàbù rí àyà sínà àwọn tí wọ́n pe àmì wa nírọ́ ọlọ́nlá tẹ̀wọ́rì àfáàní bìtòfáàní pẹ̀lú bìtòfáàná pẹ̀lú omi tófáàní fáńdùrù kẹfà kánà ákìbà tùlùmùn zarí ọlọ́niwà nẹ́bí ọ̀ wá wo àtúbọ̀ tán àwọn tá a kìlọ̀ fún rí tí wọn ò gbọ́ òrí bá túbọ̀ tán wọ́n ṣe yí àfáàní min àhàlá kìí wà túbọ̀ tán ìparun tó bá dé bá wọn fakadhalika naf'alu biman kadhabaka ọlọ́run ní bá a ti ṣe pẹ̀lú àwọn tó bá pè wọ́n náà nírọ́ nìyẹn bá a ti ṣe pẹ̀lú àwọn tó pe ànẹ́bí náà sùn nírọ́ tá a pa wọ́n pẹ̀lú kúbánì bẹ́ẹ̀ ni àwọn tó pè wọ́n náà nírọ́ lónìí ìparun ó dé bá wọn náà tí wọn ò sì ní ní orípa dáadáa ìṣẹ́kù dáadáa ìrántí dáadáa láyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn àjọ tí wọ́n bá pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ bọ́lọ̀ bá ti máa ṣe fún wọn láti gbàdégbà nìyẹn lẹ́yìn anábì sallallahu alaihi wasallam àwọn ìjọ ti wá orílẹ̀-èdè àwọn civilization ti wá tí wọ́n pọ̀rọ̀ ọlọ́run nírọ́ tí wọ́n ní ti Islam ń bá o ọlọ́run bá pa wọ́n rẹ́ ilé ayé kò sẹ́wọ̀n kù látàrí dáadáa wọn ò jẹ́ nìkan kan tí wọ́n rántí látàrí dáadáa tòní lásìkò anábì sallallahu alaihi wasallam anábì a máa kọ lẹ́tà ìpèpè sójú ọ̀nà ọlọ́run ọba sí àwọn ọba ayé ńbẹ́ nínú wọn tó gba lẹ́tà anábì tó sì gba islam ńbẹ́ nínú wọn tó gba lẹ́tà anábì kò gba islam ṣùgbọ́n ó ṣàpọ́nlé rẹ̀ ìsìn bẹnu wọn tó gba lẹ́tà ànábì ya sọ pé kò gba islam ó fa lẹ́tà ànábì ya ọlọ́run bá fa ìjọba rú àwọn ìjọba bẹ́ẹ̀ ya dòní àrọmọdọ́mọ rẹ̀ ò jẹ́ ọba nílùú wọn mọ́ torí pé àdéhùn ọlọ́run ọba ni pé àwọn olùgbẹ́rùgbẹ́ rí sọ̀rọ̀ ọlọ́run ọba òun ó pa àwọn rẹ́lẹ́ ayé òun ò ní ní sí pé wọ́n ní àṣẹ́kùbọ̀ dáadáa lórí gbogbo àwọn orílẹ̀-èdè ayé lónìí náà gbogbo àwọn ìjọ tí wọ́n ń tàtàkù Islam tí wọ́n ń gbógun sí Islam àsìkò díẹ̀ ni ọlọ́run bó ń pa wọ́n rẹ́ ọmọnìyàn ò ní fi wọ́n sì rántí mọ́ nínú ìwé ìtàn ọlọ́run bá ti máa ń ṣe fún gbogbo àwọn ọ̀tá ọlọ́run ọba àwọn olùjẹgàba olùṣekèfèrí sọ̀rọ̀ lórí àwọn subhanahu wa ta'ala ọlọ́ni fáńgò kẹfà kánà ákìbà tó ń bọ̀dẹ̀rì ó ànábì ọ̀ wá wó àtúbọ̀tá àwọn tá a kìlọ̀ fún nínú ìjọ ànábì náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà la fi máa lu gbogbo àwọn yòókù náà lẹ́yìn ẹ̀ bákan náà àwọn tó wà pẹ̀lú rẹ̀ afáàní bákan náà kàná fún ìmọ̀ta ìjọba báyìí náà nìyọ́ ni ẹ̀ ọlọ́ni fún màbà áfínà mìmbáàdì yìí lẹ́yìn ànábì náà agbódìde rusulan ila qawmihim àgbẹ̀ àwọn òjìlẹ̀ dìde fáwọn èèyàn wọn ibrahim anabi ibrahim wa hud bí ibrahim anabi hud wa salih ọlọ́ni faja'uhum bil anabi wọn wọ́n mú àwọn mi anabi àìṣe àìṣàtúrọ̀ tàbí èlùbọ̀ àwọn ànábì ọlọ́wọ́ báyìí wọ́n fa àwọn nǹkan ìjíṣẹ́ fáwọn èèyàn wọn ọlọ́ni wípé fàmọ̀kánú lè yọ nínú bí máa kájà bóbi yìí ní nǹkan bì torí pé wọ́n ti pe ọ̀rọ̀ ọlọ́wọ́ bá nírọ̀ síwájú nígbà táwọn ànábì wọn ń jíṣẹ́ fún wọn nígbà tó gbogbo yìí hàn tí wọn bákan náà wọn ò lè gbàgbọ́ mọ́ àti wá gbọ́ pé tá a ti pè lókùrọ̀ la tún wá lóògbé ní sọ ọlọ́ni ẹni tí a ti pè ń rọ́ síwájú wọn ò lè gbàgbọ́ mọ̀ ẹyẹ kọ́bílà bá a fi rúṣìlì léyìn kọ́lọ́wọ́n bá tó rán àbí fi wọn wọ́n ti fi ọ̀rọ̀ ọlọ́wọ́n bá nírọ́ ọlọ́ni kàdálíkà nẹ́tìbá alẹ́ olómi mọ́ọ̀tẹ́dì báwọn ọlọ́wọ́n bá bá a ti máa fi ìdídí bí ọkàn àwọn olùsáyọ àlọ́ ọlọ́wọ́n bá nìyẹn torí ẹ̀ sẹ́yìn bá jẹ́ kékeré tó bá jẹ́ pé kò tayọ ààlà níbi ìjẹ́gbèsèrí rẹ̀ yẹn kó tó lè pàpà wá rí mọ̀nà ṣùgbọ́n tó bá jẹ́ gbèsèrí tó wá fi ìkórira sí mùsùlùmí sí islam sáwọn arun iman tó fi kórira rẹ̀ hàn ọlọ́run ó wàá fi èdè di ọkàn rẹ̀ tí òfin ní ilé gba islam yẹn láéláé yóò wàá parun sínú ìjẹ́kèsìrí rẹ̀ yẹn pẹ̀lú àwọn tó parun. ọlọ́run ní báwo ọlọ́run ọba kàzálíkà náà ti bá ru aláàkùnrin obìnrin ọ̀tẹ̀lì àwọn olùtayọ ààlà nínú àwọn tèmírí báwo ọlọ́run ọba ṣe máa fi ìdí bí ọkàn wọn pa nìyẹn àfáà ní fàlàtà pàdù ìmáàna èyí ni ẹlọ́kàn wọn ò fi ní gba ìmáàn wọn ò ní bẹ́ẹ̀ ti ṣe wá fún wa tó wọn ò ní gbà á ọlọ́run ní ní fàlàtà pàdù ìmáàn kàmáà tọ̀bá àná àlàkùnló ìpìlẹ̀ ì bá a ṣe fi èdìdí bí ọkàn àwọn tá ń sọ̀rọ̀ wọn yìí nínú àwọn àjọ ànẹ́bì náà sí tí wọn ò gba ọ̀rọ̀ ànẹ́bì náà tó fi dójú kú ànẹ́bì náà kọ ọkọ̀ kalẹ̀ ó ní ẹ máa bọ̀ wá wọnú ọkọ̀ yìí ọkọ̀ láre omi ń bọ̀ omi ńlá ń bọ̀ tí ò ní fi ẹnìkan kan lẹ̀ tí ó ju gbogbo èèyàn lọ àfẹn tó bá wà nínú ọkọ̀ yìí yèyé ni wọ́n fa ànẹ́bì náà fi ṣe yẹ̀yẹ́ ni wọ́n fi ṣe kódà ọmọ ànábì Nuhu ó wà nú àwọn kìfìrí èyí tó sọ fún bàbá rẹ̀ ni pé ó ní sàáwí ìlà ìjábà ní ní àfíìmù ní nílẹ̀ ìmọ̀ ó ní màá lọ sórí òkè tó ga lóru yẹn omi tó ń sọ yẹn kò dé débi òkè yẹn bàbá rẹ̀ sọ pé láàfíìmù ìyá ọmọ mi amúrìlà kò sẹ́nìkan tí ó gbà ní tí ó gbẹ̀nìkan kan lẹ̀ tí omi ìbá dé o ẹ wá wọkọ̀ ọkọ̀ ọ̀là yìí ibi tẹ́ ẹ fi lè là nìyẹn àwọn kèfèrí tó fi mọ́ ọmọ ànẹ́bí náà yìí wọ́n wà nú àwọn tí wọn ò gbọ́rọ̀ sánẹ́bí náà lẹ́nu wọn ò wọ́nú ọkọ̀ yìí wọ́n sì parẹ́ pẹ̀lú àwọn tó parẹ́ ọlọ́ni ثم بعثنا من بعدهم موسى وهارون náà nílẹ̀ yìí àwọn yẹn náà lẹ́yìn àwọn àrọ́mọdọ́mọ anábì náà àtúngbé Mùsá dìde wa Harun àti anábì ọ̀yá rẹ̀ ìlà Fir'aun wa mala'ihi àti ìdílé sọ́dọ̀ Fir'aun àtàwọn ẹ̀mẹ́wà rẹ̀ bí àyà ti náà pẹ̀lú àwọn. Ọlọ́run bá fún ànábì Mùsá alayhi salatu wassalam láti lọ dojúkọ ìkọ̀ọ̀kan náà ó tó fún un láti gbàgbọ́. ó pé ìhà wọn ò gbàgbọ́ nínú nǹkan tí ànábì Musa aleyhi salatu wa salam tó fi ránṣẹ́ sí wọn. ọlọ́run ni wọ́n kẹ́ẹ̀lú kọ́ ọmọ mọ̀jì mi ọlọ́run ní ọ̀daràn ni wọ́n. nígbà tó dodo ọ̀rọ̀ wáwá dé bá wọn kọ́lú iná àádá nàfà òrùmọ̀bí níjà sọ náà ní pé ńlá lélẹ̀ yẹ́wọ́n bá ti sọ fún wa láwọn àyè bákan náà láwọn àyè míì nígbà tí ànábì Musa sọ ọ̀pọ̀ ààrẹ tó dìjù tó tọ́ ọba bíyá tí ń tàn yéléyélé kí ni fìràwọn sọ ó ní inna hadha la sahirun alim yuridu an yukhrijakum min ardikum bi sihrihi famadha ta'murun olókùdánilé yóò fẹ́ lé yọmọ bà ní Isra'ila fẹ́ lé ipò níbi yìí tẹ́ẹ̀mà wòran ni tẹ́ẹ̀mà wòran ni báyìí ni wọ́n ṣe kẹfìrí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ń rán wa létí àwọn àṣà yìí tó ń lo àwọn ẹjẹ́ kọ̀ọ̀kan wa náà ká má sì nú àwọn olùgbẹ́rùgbọ́n rí sọ̀rọ̀ ọlọ́wọ́n bí ni a dùn sí insha Allah ta'ala ní ìrọ̀lẹ́ yìí láti máa tẹ̀síwájú ní ìkó tí ń bọ̀ ní àárọ̀ ọ̀la ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala. في آه، وفي fi yé وصلى الله وبارك على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله وبركاته